mupulihun ló lè kọ́ àwọn ọmọ wa. mupulihun ló lè kọ́ àwọn ọmọ wa. <laughs> ọmọ tó bá wọlé ẹ̀kọ́ muflihun. oríire náà máa mú bọ ẹja bẹ́ẹ̀. ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ wọn náà bẹ nílé ẹ̀kọ́ gíga àti iléeṣẹ́ ńláńlá. mo sì gbẹ́yìn nínú ìmọ̀ ọlọ́run àti ẹ̀kọ́ ẹ̀sìn tó ń ta àwùjọ tó pé. muflihun gúpọ̀ schools ni ẹja máa lo ẹ má bojú wẹ̀yìn. báwo kẹ́kọ̀ọ́ láti ìpele pre-nursery dss class. kẹ́kọ̀ọ́ kéwù àkọ́gbóyèdè sanẹ́wì òsì ní gbẹ̀yìn. sound qualitative Islamic and Western education competency in Arabic language daily Quran memorization experience and competent teachers sound Islamic training, well-equipped science laboratory, home economics laboratory, conducive learning atmosphere, good moral of women, computer application kit, bounty dọ́dọ̀ wọn rè. Muslim ìfẹ́lódún ìdíòbí area Ìbàdàn. Bákan náà ni wọ́n wà ní Muslim Mọ́fọ́lá road, Ajibola street, beside Alafia bread bakery, Ibadan? Telephone zero eight zero five two six one five three zero eight. Láti jèrè ayé àti àlùkìyámà, ẹ jẹ́ mú àwọn ọmọ wa lọ sí Muflihun. Wal waznu yawma idin al-haqq faman thaqulat ma موازينه فأولئك هم المفلحون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله akí ẹ̀yin aráalé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò almuflihun èyí tí ilé ẹ̀kọ́ muflihun schools tó wà ní àdúgbò muslim ìfẹ́lódùn ìdí òbí tí ẹ̀ka iléèwé tó wà ní muslim masfala road ajibola street nílùú ìbàdàn wambi tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ́ ọlọ́run gbogbo àwọn tó kúnṣẹ́ ọlọ́run yìí lọ́wọ́ ọlọ́run jájọ sórí rẹ̀ ayé àtijọ́ ọ̀gbẹ́ndẹ àlùkìyàmọ̀ kò sì máa ṣe àlékún dáadáa fún gbogbo wa ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ ètò wa lóru èní pẹ̀lú àyọkà látinú alukur'an níbi tí ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ wa abdulaziz abdulsalam tí yóò ti máa ka alukur'an fún wa. a'udhu billahi minash shaytanir rajim la yukallifu allahu nafsan illa wus'aha laha ma kasabat wa alayha ma iktasabat. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا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 Translation The Prophet of Allah, may Allah blessings and peace be upon him, said, The best among you is the one who, le who learns Al-Quran and teaches it to others, transmitted by Bukhari. Translated from the Hadith, the knowledge of Al-Quran makes one to be among the best. Learning and teaching of Al-Quran are highly cherished by Allah. Teachers and students of Al-Quran are among the best creatures on earth, on surface, on earth surface. The teaching of Al-Quran should be put into practice. five alukoran is the best book on health office. adúpẹ́ fọlọ́run tó ṣe alukoran eléyìí tí a sọ̀kalẹ̀ nínú oṣù tá a wà yìí tó ṣe ní ìwé tó dáa jù ìwé yìí náà ni ẹjẹ́ á máa lò ní manual fún gbogbo ohun tá a bá fẹ́ ṣe nínú ayé wa kọ́rọ̀ wa ó lè bá a lójútùú ní ayé tó tún bọ̀ lẹ́yìn ayé eléyìí tá a wà yìí ọlọ́run bá ní fún àwọn ọmọ ẹ̀ ní àlùbáríkà tó pọ̀ wò ẹ̀yin arúfẹ́ ọlọ́run last episode kó máa jẹ́ apá kẹjọ lórí alibaitul muslim àràrà àrùn gbogbo tó kù mọ́ ẹni tá à ń bá lọ òun náà ni atahadiyat à ń ṣàlàyé lọ nípa muslim home and contemporary challenges a ti wá sọ àwọn ìpèníjà tó pọ̀ àáfàá lára àwọn ìpèníjà yìí náà ni atahadiyatul ìlàmìyà àwọn ìpèníjà tó ní í ṣe pẹ̀lú gbígbóhùnsáfẹ́fẹ́ àbí in tó ní í ṣe pẹ̀lú communication information ìpèníjà yìí náà ń kó bá ilé mùsùlùmí bákan náà tó ní wàwàsá ìlú àtàwásùl àwọn ọ̀nà tá à ń gbà tá a fi ń bára wa sọ̀rọ̀ ń tá lè pè ní social media àwọn challenges tó ń kó bá lé mùsùlùmí ọ̀n wá lórí eléyìí náà ẹ̀yin arúgbó ọlọ́run àníbá ṣe ń gbàwẹ̀ rọ̀mọ̀bọ́nà lọ gbogbo wa wá ń dẹni ọlọ́run àwa ń sọ̀ra fún àwọn ìpèníjà yìí kí ni ń tẹ́lẹ̀ yìí túmọ̀ sí gbogbo àwa tá a jẹ́ òbí ẹ̀ wá já sọ ń táwọn ọmọ wọn máa wò ẹ̀ já sọ táwọn ọmọ wọn máa gbọ́ ìwọ tó ọjọ́ ìwọ lọ àwọn irinṣẹ́ ìsinú ilé àwọn obnoxious films àwọn obscene videos àwọn eré tọ́jẹ́ pé táwọn ọmọ bá wò ibẹ̀ ni wọ́n ti kọ́ bá a ṣe ń yìnbọn bá a ṣe ń jalè a ṣe ń fagbó a ṣe ń mu ìmúkúmu bá a ṣe ń bá obìnrin sọ̀rọ̀ lọ́nà ṣìnà bá a ṣe ń rìn gbogbo nǹkan yìí làwọn ọmọ ń wò iná ń wò lórí kíni o lórí ni wọ́n ń wò DSTV òun náà ń wò lórí tẹlifíṣàn òun náà nínú àwọn gájẹ́tì míì nínú ilé bó o ò ṣe ní kóbálé mùsùlùmí àwọn ọmọ náà mọ̀ wá lánìyàn pé ìkan nínú àwọn tí ń dayé rú tó ń múra ní òhò tọ́jú obìnrin lápẹẹrẹ káwọn bí rẹ̀ ìkan nínú àwọn ọkùnrin tóun náà ń dayé rú káwọn bí rẹ̀ ẹ̀yà ajá sọ̀ṣe ọ̀nà wo làwọn ọmọ wọn mọ̀ gbà láti jẹ́ pé information ọmọ dọ́dọ̀ wọn lórí ètò wa ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ social media gbogbo àwa tá a jóbi lásìkò tá a wà yìí a nídìí ká mójútó àwọn ọmọ wa a nídìí ká jóyún wọn pé tó sórí fóònù tá a gbélé ọ lọ́wọ́ yìí àlùjàn náà rẹ tó ni bákan náà jáànàmọ́ rẹ ni ibo lọ wá fẹ́ lò sí ń bẹ̀ àwọn táwọn ọmọ ń ṣe lórí social media àdánwò yẹn ti pọ̀jù débi wípé ó ń kó bá lé mùsùlùmí ọmọ ọkùnrin àti obìnrin tó jẹ́ pé lójú ayé wọn ò lè bára wọn sọ̀rọ̀ wọ́n free kan jọ chat wọ́n free kan ṣe fídíò call kan wo ìhòòhò ara wọn gbogbo àwọn àdánwò yìí ń lọ wọ́n free kan create àwọn groups tí wọ́n ó ti máa sọ ọ̀rọ̀ ṣìnà tí wọ́n ó ti máa sọ̀rọ̀ àlùfàǹsá tí wọ́n ó ti máa sọ àwọn ọ̀rọ̀ bú tọmọ òfin ní jẹ́ mùsùlùmí òdodo délé ọlọ́run ṣèbẹ́yìn lẹ́ bá bẹ́ẹ̀ sọ òrùlé wọn lọ́wọ́ gbogbo àwọn nǹkan ìwárè tá àbá wa mójú táwọn ọmọ yìí àwọn òròpọ̀ ọmọ wa ń kírun àròpọ̀ ọmọ wa ó lọ ilé kéwú àròpọ̀ ọmọ wa á fura ní sórí àròpọ̀ ọmọ wa obìnrin ó ń bojú bí ó tún bẹ̀rù lo ṣùgbọ́n ọmọ yìí ó kòròfo lásán ni aṣọ lásán ló kù bí àlùbọ́sẹ̀ eléwé bí àlùbọ́sẹ̀ oníṣu ẹ kẹ̀rí pé ara rẹ̀ ó ti jó tán ìyẹn wa ń àwọn òbí wọn lórí social wàláì àwọn ọmọ búlọ̀kù àwọn òbí wọn látara pé kí ni wọ́n rí kóbi àwọn ẹni ọlọ́run ni àwọn sì fẹ́ ṣe nǹkan tọ́takò lànà ilé mùsùlùmí tọ́takò lànà ẹni ọlọ́run tí kò bí mi ìbá sì rí mi ní ìsìn yóò máa sọ̀rọ̀ ẹ wàá ráwọn ọmọ ó ti búlọ̀kù òbí ẹ̀ ní gbogbo social media òbí ò lè rí nǹkan kan tó ń ṣe kódà ráwọn ìyàwó táwọn náà búlọ́ọ̀kù ọkọ ìfẹ́ kọ́kọ́ mi ó rí gbogbo sẹlfí àwọn fídíò tí ọ̀bá tọlọ́ọ̀ mu tí mò ń gbé sórí íńtánẹ́ẹ̀tì gbàǹbá búlọ́ọ̀kù ẹ̀ kódà àárọ̀ kan mí tóun náà jáládánwò tóun náà búlọ́ọ̀kù ìyàwó rẹ̀ bóun nílé ó ṣe jẹ́lẹ̀ mùsùlùmí nínú gbogbo eléyìí ẹ jẹ́ ká sọ ṣe gan gbogbo ohun tí ò rọrùn káwọn ọmọ ṣe lójú ayé wọn ó ṣe lórí social media àwọn ọmọ obìnrin ọmọ gbé àwòrán ìhòòhò wọn sórí rẹ̀ táwọn èèyàn ọmọ fi ìhòòhò wọn ṣe ìfàjẹ tẹ́ ẹ bá tó rántí ń tọ́sẹ̀lẹ̀ nù lù wa ìkànnú àwọn ìlú nílẹ̀ Yorùbá wa yìí àwọn ọmọ tí wọn ò jọ ọmọ sixteen seventeen years lọ wọ́n gé orí girlfriend wọn lóògùn state two years ago àwọn ọmọ ìgé orí girlfriend wọ́n bẹ́ẹ̀ fi sògùn owó nígbà tí wọ́n bí wọ́n wọ́n lórí kíni o social media facebook làwọn ti rí wọ́n dẹ̀ screenshot ẹ̀ ibẹ̀ náà ti kọ́ wọn bá ṣe ń sògùn owó ibẹ̀ náà ti kọ́ wọn bá ṣe ń kidnap gbogbo àwọn àdánwò yìí ó ń kó bá lé mùsùlùmí la ṣe ń sọ pé alákọ̀ọ́kọ́ ẹ̀yin òbí ọmọ tí ọ̀bá tí màtú ọ̀dẹ́ bí kọ́ máa lo hundred fold kìí ṣe irinṣẹ́ tán nídìí irinṣẹ́ tí ó kọjú ọpọlọ wọn ni tí ó sọ wọn dìdàkudà ẹ̀ mọ́nítọ̀ wọn ọmọ tẹ́ ẹ bá tún wá rí tẹ́ ẹ ti gbélé lọ́wọ́ ẹ mọ̀ mọ́nítọ̀ ẹ ẹ mọ̀ bá wọn sọ̀rọ̀ tí wọn ò fi ní dìdàkudà kọ́lọ̀ wọn bá lè kí ọlá kọ́ fọ́ wa àtìlẹ́yìn wa o ní ìparí àwọn ẹ́písòòdù yìí ẹ wá já wá wò kí wọ́n láwọn ń tọ́ yẹ ká máa ṣe tó fi jẹ́ pé gbogbo àwọn ìpèníjà yìí kò ní kó bá ilé mùsùlùmí àǹfààní alákọ̀ọ́kọ́ nínú rẹ̀ gangan òun náà ni àtẹ́rìbíyàtúlù islamiyya gbogbo àwa tí a jẹ́ òbí ẹ jẹ́ ká kọ́ gbìyànjú kárí páàrin àwọn ọmọ wa nílànà ìsìláàmù láwọn fámílìsì wa káàkiri ká máa ní alkọ́tùl ẹ̀lmíyà alùsàríyà ká máa ní ìdánilẹ́kọ̀ọ́ ọmọ ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀sìn tí ó jẹ́ ti ẹbí táàtì máa ṣàlàyé tọ́lọ́n tànábì fún àwọn ìyàwó ọmọ wa tútọ́lọ́n ó ṣe máa yé wọn yàtọ̀ sí yùn ara ń táàtàn máa lò òun ni káwọn ọmọ wa lọ kọ́ ìmọ̀ ta'allumu al-ilmi shar'i ká lọ kọ́ ìmọ̀ tọ́lọ́n tí ó máa jẹ́ odidi ìdáàbòbò fún àwọn ọmọ yìí húsnù súbà náà wà ń bẹ̀ báyìí wípé àwọn ẹni ọlọ́run àwùjọ dáadáa good companionship ká má dáwọn ọmọ wa ó bá wọn ọmọ burúkú rè tí wọn ó kó orí burúkú bá wọn láyé àti ọ̀run ìyẹn nìkan tó kọ́ àáfàá lára ń tó tó kàn òun náà ni káwa tá a jóòbí ká jẹ́ àlòkúdúwátò làhásánà káwa gangan jẹ́ àwòkọ́ṣe dáadáa bàbá tó dìmọ̀ yàwó ń yàwó tó kíìsì ẹ̀ tó gbé sórí social media ṣèbí wọn kíìsì ni ọmọ rẹ̀ ọ̀wà ṣe kí yóò fọ́ tẹ igbá ayé obìnrin yóò tó gbẹnu síbi gbáàyà rẹ̀ báyìí yóò sì gbé e sórí social media pé dádì mi tèmi ń tẹ́ ẹ máa bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bí tẹ́ ẹ bá bá tọ́ lọ́n dé ibẹ̀ ni kí tọmọ ó ti bẹ̀rẹ̀ ibi ẹ̀yìn bá àdánwò dé ni tèmi ti bẹ̀rẹ̀ torí náà ẹ má sọ̀rọ̀ o àwọn òbí gangan ẹja jáwò kọ́ ṣe nínú ímánì kájáwò kọ́ ṣe nínú ìbádà kájáwò kọ́ ṣe nínú ìwà kájáwò kọ́ ṣe eléyìí wà nù nǹkan tí ò ní jẹ́ kí ilé mùsùlùmí kó ní ìṣòro àáfàá nìyẹn nìkan tó kọ́ nínú tí kálukú wa gbọ́dọ̀ ṣe tílé wa tí òfin ní jẹ́lé tọ́takólé mùsùlùmí ẹ gbìyànjú ẹ jẹ́ kí àwọn ọmọ kí wọ́n máa lọ gbọ́rọ̀ ọlọ́run ṣé rí àwùjọ tá a wà yìí ọmọ ọlọ mùsùlùmí ọmọ ọlọ lóòótọ́ ni wọ́n kọ́ wọn ní mọ̀ ṣùgbọ́n ẹ jẹ́ kí n tí ó fa ìmọ̀ nìyí sára àwọn ọmọ kán gbọ́rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run náà tó ti wá doríṣiríṣi inú ìlú wa ẹ jẹ́ àwọn ọmọ yín wọ́n máa gbọ́rọ̀ ọlọ́run nínú ẹbí yín ẹ jẹ́ kán máa gbọ́rọ̀ ọlọ́run lẹ́nu àwọn àfẹ́ẹ̀sìn òdodo tí èsì àwọn àáfàá ti ń fìfẹ́ ẹnu tú kúránì àbí tú eléyìí wà nínú àwọn nǹkan tí a gbọ́dọ̀ mójútó kí ilé wa ó fi jẹ́ ilé mùsùlùmí òdodo àtàmọ́sùkùbìlì kìtàbí wà súnà àáfàá ní kájìrọ̀ mọ́kúra ní ọlọ́run àti súnà wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ara nǹkan tí ó máa fa kí ilé wọn jẹ́lé mùsùlùmí òdodo ni àáfàá lára tí ó kàn wá lọ́wọ́ àṣùrọ̀ sẹ́ẹ̀rá wa tá a jóbi ẹ jẹ́ ká máa ní àwọn ìjókòó táàtì máa gbọ́rọ̀ lẹ́nu àwọn ọmọ wa náà táàjẹ́ pé ìjókìlótì ẹ̀ lè sọ ń pa nǹkan báyìí ibi ẹ bá ti ń gbọ́rọ̀ lẹ́nu àwọn ọmọ ẹ mọ̀ bí àgbọ́yé wọn dé ẹ mọ̀ nǹkan tí wọ́n gbọ́yé àti tí wọn ò gbọ́yé eléyìí náà ara nǹkan tọ́lọ́run máa ń lò fúnlé mùsùlùmí ni ẹ mọ̀jọ̀ jẹ́ pé kéèyàn mọ̀jẹ̀ dictator pé etí mo fẹ́rẹ̀ ìgbà mi èèyàn á máa mú ọ̀rọ̀ wà fẹ́ jọ fọ̀rọ̀ jómi tó rọ ọ̀rọ̀ ọ̀dà bàbá òun rò báyìí ìyá ó rò báyìí ọmọ rò báyìí ẹ̀ amúnáìsẹ̀ tílé yóò fi ní dàrú bákan náà àdúrà a máa ṣe àdúrà ànábì wa Ibrahim aleyhi salatu wa salam ọlọ́run gbọ́rọ̀ ìwà tó pọ̀ nù kùránì tọ́ba ti ń bẹ̀rẹ̀ wà mí ń dùrì jáàtì wà mí ń dùrì jáàtì a sọ máa bẹ̀rẹ̀ pé gbogbo àwọn ọmọ wa o ọlọ́run ó ṣe wọ́n ní ẹni ọlọ́run fàfi rú ìlàlà ẹjẹ́ àpadà sọ́dọ̀ ọlọ́run ibi tá a dùn sí lọ́dọ̀ yìí lórí ọ̀rọ̀ ilé mùsùlùmí òun nìyẹn abẹ́lọ́run o ilé ìwé mufleon schools àwọn náà so nígbọ̀wé ètò yìí ẹ lè mọ̀ zero eight zero five two six one five three zero eight títí òru ọ̀la tá a máa pàdé ìrìnàjò islam rasheed hashim abu anas asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa